àti mọ̀ṣáájú Suratul Mursalati yìí ó ń ṣàlàyé fún wa nípa àwọn agbára Ọlọ́run bákan náà ó sì ń ṣàlàyé fún wa nípa bóun ṣe dá wa ó ń ṣàlàyé nípa àwọn nǹkan tóun dá fún wa ní nǹkan gbádùn báwo yẹn ṣe ń pè é nírọ́ ó wá ń fẹ́ máa ṣàlàyé fún wa kí ni ó jẹ́ ti àwọn tí wọ́n ń pe ọjọ́ ìgbéǹde àlìkìyámà nírọ́ ìyẹn ní ó jẹ́ ká máa tẹ̀síwájú láti bí àyà tààtì láti bí àyà twenty nine tí ó máa dé ibi tí ọlọ́run bá fún wa lágbára bọ́lọ̀ sí ní kásìkò gbà wá wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم bá sọ fún pé tọ́lọ̀ ń wí nì báyìí lọ́jọ́ pé dàlùkì á máa rí wọ́n fi wà já níyàn wọ́n fi ìṣe wọ́n fi takò ọlọ́ni a ó máa sọ fún wọn pé tọ́lẹ̀ kù ilá máa kún tún bí ètò kàdìbò ọ̀yà ẹ máa wá lọ síbi tẹ́ ń pè nírọ́ láyé tá a lọ wà gbogbo àwọn. lóhùn wípé ọlọ́run lóhùn tọ́jú kalẹ̀ tó lè fi jẹ gbogbo ẹni tí ọba ti gba ọjọ́ náà lódodo tó na lóhùn fi jẹ wọ́n yá ẹ máa lọ bẹ̀ lẹ́nu. sọ fún wa pé kù lọ ẹ̀yin tí ẹ̀sìn lọ́hùn láyé ẹ̀yin tẹ̀ ẹ̀tẹ̀ láṣẹ ọlọ́run láyé ẹ máa ya pa àṣẹ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń pe ọjọ́ ní ní ń jẹ́ nínú ọ̀rọ̀ nínú wà ọlọ́run ni a ní ìtọ́lì ẹ máa lọ ìlàdínlẹ́yìn síbi dúdú iná àwọn àbá ní dílín bògì náà ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí èsè bògì tí tutù ń jọ náà dílín wọ́n ní mẹ́ndùhánì jahannam nínú ẹ̀ẹ́fì jahannama bí ó ṣe rí yóò dàbí bòjì tí ó dúdú níjọ́ náà bí dhalabin shu'abin eléyìí tá à ń sọ yìí yóò sì wá ní gẹ́gẹ́ bí ìpele mẹ́ta tẹ́lẹ̀ nǹkan yóò jẹ́ bí ìpele mẹ́ta kí ni ó fi rí bẹ́ẹ̀ yóò dúdú ẹ̀ẹ́fì ọ̀wà ń bẹ̀ yóò tún gbóná abẹ́rẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó kó sínú ìrábí bálábí ṣùnwábí tọ́jẹ́ oní ìran ìpele mẹ́ta láàdọ̀lì ilé nínú àwọn ìjẹ́ ìpele mẹ́ta yẹn láàdọ̀lì ilé bíi bòjì ni ṣùgbọ́n bòjì náà ní jẹ́ bòjì tútù ẹ̀rí gan ẹ̀wù tá a bá rí bíi bòjì tóòrùn bá pa ìwọ̀n lẹ́sẹ̀ sábẹ́ bòjì yóò lè tutù á lè sinmi bẹ́ẹ̀ ọlọ́ni. èyí tá a sọ yìí ẹ̀rì pé ní délé náà tá a ní láàdọ̀ líle kìí ṣe bòjì téèyàn sá sí tútù wàlá yogi ní mina láhàbì kò wá ní jẹ́ bòjì kan tí rọ ni lọ́rọ̀ níbi gbígbóná iná níbi tí ó máa jó gèrègèrè náà bòjì yẹn ò ní lọ́rọ̀ ìyẹn ni tẹrìmí bí sárọrìn yóò máa wá ju àwọn ẹ̀ta wàrà náà tẹ̀kú tí náà bá ń jó lábàlẹ̀ tí àwọn tó máa ta pàrọ̀pàrọ̀ báyìí èyí tí ó máa ta àwọn ẹ̀ta wàrà náà rẹ̀ tí ó máa jáde kàlùkọ́sírì ẹ̀wù tẹ̀síbíwò ńlá tó ẹ̀fẹ́ dẹ́gbà ni wọ́n ní yóò tóbi yóò dà gẹ́gẹ́ bí ilé ọ́fṣẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe tó ẹ̀wù ga ẹ̀wù wọ́n lọ yìí bí ìyàwó tó fún wa tílé yóò jẹ́ kéèyàn náà wá bẹ̀rù pé é eh, iná tí wọ́n kàn máa ta parapapa lásán báyìí tẹ́ màrí báyìí yóò tóbi yóò dà gẹ́gẹ́ bí ilé ọ̀ṣẹ́ ńlẹ́ńlẹ́ abẹ́rẹ́ rẹ̀ nígbà tí ẹ̀ta wàrà ní báwa tó wà ń kó nínú abẹ́ tó jàmá eléyìí fi hàn yí pé kò yẹ kéèyàn máa hùwà tó lè mú yàn tọ́ sí náà ọlọ́run kàkẹ́ ọlọ́ni kàánà wọ́n jìmá ló ń sọ́bọ̀rọ̀ ọlọ́ni títóbi rẹ̀ tá a sọ tá a lọ́dà gẹ́gẹ́ bí ọ̀fṣẹ̀ yìí yóò tún wá sanra ní sísanra jìmá ló ń àwọn àbá onítẹ̀síìrì kan wọ́n ní rànkúnmí ńlá ní jẹ́bẹ̀ rànkúnmí ńlá yìí àwọn alárúbáwá máa ń pè ní súdùl ébélé sófúrọ́ pẹ̀lú ìgbà wọn náà alábàá máa ń pè bẹ́ẹ̀ pé làǹkúnmé dúdú tó jẹ́ pé dúdú rẹ̀ látara pípán àdúgbò yìí kò sí ti ń jọ ju iná lọ tàkọ́kọ́ ní ti sísanra ó ń fi ń jọ bí oògùn iná náà bí ó ṣe tóbi tó ẹlẹ́ẹ̀kejì òun fi ń jọ bí iná náà bí ó ṣe pọ́n tó ń jọ náà bí iná náà bí ó ṣe máa jò ẹ̀kú tí iná bá ń jó pa mí tẹ́ ń wọ ẹ̀fín nípa mí kò ní ẹ̀ẹ́dẹ́. ń jó owó gbà mí tẹ́ bá ń wọ ẹbí náà sẹ́nẹ́sì ní báyìí ẹbí ẹ̀rọ yóò wá dúdú abẹ́rẹ́ gbà ẹ wọ́n náà tó mú àpèjúwe wá fún wa ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ wá inú ìyá ọmọ ìdè lẹ́lẹ́mọ̀ká bíbí ńjọ náà ìparun àdánù ńlá kọ́ máa jẹ́ ti gbogbo ẹni tó bá pe ọjọ́ tààrọ̀ yìí tó bá pe nírọ́ ẹni pa sọ fún wọn wa pé arínú àwọn èèyàn tó kó kò sí tí ó ṣẹlẹ̀ ayé yìí náà ní gbogbo ayé láṣẹ kò sí tí ń jọ òun kan a sì nínú àwọn ẹgbẹ́ àwọn ọ̀sọ́ pé kò sí àmọ́ wọ́n fi ìwà wọn sọ pé kò sí torí pé wọ́n tó wọ́n gbà pé pẹ́ gbogbo àwọn eléyìí tó ń gbọ́ yìí láti tún àwọ̀ rẹ̀ ṣe láti pa gbogbo tí ń já burúkú gbogbo àwọn eléyìí yìí tí wọ́n tí ọmọ ẹ̀kọ́ yẹ kó wò ó sin ọlọ́run kọ́ dáhùn wọn alẹ́ tọ́gbìn àdìgí àmọ́ mi wà dà èmi náà fẹ́ tọ́gbìn àdìgí àmọ́ kó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ fi náà kò sí yàtọ̀ nínú wa àtẹ́tí sọ pé kò sí pẹ̀lú ẹnu náà ṣùgbọ́n àgbà fẹ́ tọ́gbìn àdìgí àmọ́ bẹ àgbà bẹ́ẹ̀ ló tọ́ ẹ kí wàá ní tóun fi tọ́jú kalẹ̀ pé ọ ọlọ́ni ada ọjọ́ tá à ń sọ yí ọjọ́ yìí yá ó mú ńlá àtẹ̀kù ẹ̀dá kan ò ní lè sọ̀rọ̀ lọ́jọ́ náà wàlá ayúdánà làwọn kò sì ní sẹ́nìkan tí wọ́n fún ní ọ̀dà kọ́sọ̀rọ̀ nínú àwọn olùsí apá àti ọlọ́run fáyà àtẹ̀kù ìmọ̀ tí ó fún wa gbogbo òun ní evidence kan tó ń fẹ́ mú wa tẹ́ ẹ̀gbẹ́ lórí. ìyẹn ni lọ́n sọ fún aláàyè bí máa lùkọ́ pé yáwó tẹ̀ ṣáàdù alice neto mú ahàrẹ kí wọn jẹ́ lórí tó ṣe wàtẹ̀ ṣáàdù àrùjúlù mú ẹsẹ̀ rẹ bí wọ́n máa jọ́ máa jọ́ máa sọ fún òfin tóbi rìn lọ gbogbo oríkèéríkè ara rẹ òun ni wọ́n máa sọ tó fún wọn ṣe níjọ́ náà. kò ní lè ṣe kẹkẹ mọ́ yóò ti di ìtì ọlọ́run ní ọ̀hún tí ọmọ kọ̀ọ̀tù ọ̀tẹ fọlọ́ ní kọ̀ọ̀tù láyé tó yẹ kó wọ́n wọ́n tó gbé fésù mi ìjọ náà kò sí kẹkẹ mọ́ kò lè sọ anything má tẹ ẹ gbogbo aga wọn náà ó ti yé wa láyé sí àwọn òyìnbó ní kíníkà tí wọn ṣe é sí tí wọn bá fún yẹn lábẹ́rẹ́ abẹ́rẹ́ yẹn wọ́n ti customize abẹ́rẹ́ yẹn tí wọ́n fi lè fún ọ ní tí wọ́n fẹ́ ọ máa ṣe náà lọ́ọ́ máa ṣe. tí wọ́n fi fún yàn lábẹ́rẹ́ wọn tí wọ́n kí máa ṣe náà ni wọ́n máa ṣe. eléyìí náà kó yí ọ fún ìwà ẹnu rẹ tó gbọ́kànlé kó lè fi sọ̀rọ̀ kò ní gàgà tí ó mọ́ òdòdó ló kù sọ. eléyìí tá a sọ yìí wọ́n ṣe dáadáa bí abẹ́rẹ́ torí ní tẹ́wẹ́ kó se nìyẹn tẹ́wẹ́ lò fún yẹn bí bá ti fún ẹlòmíì lómi gbogbo tó ti ṣe tipẹ́tipẹ́ tí ọ̀bẹ sọ yẹn gbogbo ẹ̀ lájẹ́ wá sọ́kó sẹ́sì gbogbo àwọn eléwu àwọn ìwádìí náà ni eléyìí wá fi hàn yí pé tíjọ́ gbọdọ̀ lè kí á mà yẹn ọlọ́run òṣìṣẹ́ nídìí kó fún ọ lábẹ́rẹ́ tí tá à ń sọ yóò fi máa rí bẹ́ẹ̀ tó fi máa ṣẹlẹ̀ tọ́ba rí ọlọ́run wà láyé ó dáná lẹ̀ ń àwọn agbèbèrè àwọn tí wọn ò sin lọ́hùn láyé kò sún òní fún wọn ní yọ̀ǹda kan níjọ́ náà kan sọ̀rọ̀ báyà àtẹ̀dẹ̀rẹ̀ wọn tí wọ́n fi wá láwọn láwọn nǹkan táwọn fẹ́ sọ. ọlọ́ni wáyé ló yà wọ́n máa yẹ̀ dín lẹ́lẹ́mùkàdébí ọjọ́ náà àdánù òfu ńlá kò máa jẹ́ ti gbogbo àwọn tí wọ́n bá pe ọjọ́ náà nírọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bọ́lọ̀ sí lásìkò gbogbo àwọn ọmọ lẹ́nu ibi tá a dùn náà nílé abẹ́lẹ́ òun kọ́ kọlọ̀ nǹkan má jẹ́ kí àdánù jẹ́ tiwa ìlàmọ́tẹ́ka ya arahamu rahmi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú níbi tí a ti dúró yìí lọ́la tá a sì ní ẹ̀rọ kan yẹ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún fi di súra yìí náà a fi di ẹ̀ múlẹ̀ lọ́la tá a parí rẹ̀ wasalaamu alaykum muhammad wa ala alihi wa sallam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.